لله رب العالمين الحمد لله الذي جعلنا ممن وفق بآخر هذا الشهر المبارك حمدا كثيرا طيبا مباركا فيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بال كلامه الشهر هكذا وهكذا وهكذا معنى أحيانا 26 يوما وأحيانا 30 وقال أيضا صوموا لرؤيته وأفطروا لرؤيته من حديث صلوات الله والسلام عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واشكروه على توفيقه عليكم أن جعلكم المسلمين الصائمين لله وصائما وأفضل عليكم نعمه ظاهرة وباطنة فالحمد لله رب العالمين كتاب الله فمن العبادات التي أوجبها الله على المسلمين في هذا الشهر المبارك ولا سيما في آخره زكاة الفطر وقد شرعها الله للصائمين تطهيرا للنفس من أجران الشح وتطهير للصائم مما قد يوثر به وينقص ثوابه من اللغو والغفر ومواساة للفقراء والمساكين من شكر نعمة الله تعالى لعبده إمام صيام شهر رمضان وقيامه لأبي بن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تهمة للصائم من النبو والنفق وتهمة للمساكين عباد الله تجب هذه الزكاة يعني زكاة الفطر على كل مسلم ذكر كان أو أنثى حرا كان أو عبدا إذا ملك المسلم ساعه الزائد عن حاجته وأهل بيته في يوم العيد وليلته لحديث ابن عمر رضي الله عنهما المخرج في الصحيحين قال حضر رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير عمل عبد والحر والذكر والأنثى والصغير والكبير إن للمسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة وفي صحيحين أيضا من حديث أبي سيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم صاع من طعام أو صاع من تمر أو صاع من شعير أو صاع من سبيل وفي رواية في رواية عنه وكان تعامل يومئذ الشعير والزبيب والعقد والتمر قال الله وينبغي للمسلم أن يخرج الأطيب هيئة للأبناء وأعطاها للفقراء والمساكين فلا يخرج الرديء أتاكم الله ọba tó tó ọ̀pọ̀lọ́ àti ọba ọlọ́wọ́ ọba ọba lékè ọlá tó fi àti ẹ tó fi wá kò ń ọwọ́ ọdún yìí ọdún tí a nílùú Muhammad sallallahu alaihi láti ìlú ìlú tó ti 2022 Ramadan ń parí lọ òní ìlú jì méjìdínlọ́gbọ̀n látara Ọlọ́run orí Ọlọ́run àdúpọ̀pọ̀lọ́ wọn bá amdan kẹsẹ̀ wọn fẹ́ jù lọ nínú ọ̀rọ̀ kàfí ọpẹ́ iye wá lọ́pọ̀lọpọ̀ ọpẹ́ wọn mọ́ kàdá ọpẹ́ ìbùkún ilé ìlànàjọ́sọ́dọ̀ ọlọ́run ọ̀tẹ́ tí ìjẹsẹ̀ tọ́sí lódodo àti ọlọ́run ọba àlá àsóyí òṣòro gbogbo àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ẹrú sọ ọlọ́run ọba ní ìbísẹ̀ ọlọ́run ọba sí ní pẹ̀lú ẹni tí ó fẹ́ ń sọ oṣù a máa jẹ́ ogun àti mẹ́sàn nígbà ní àti máa jẹ́ ọgbọ̀n a máa jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n nígbà ní àti máa jẹ́ ọgbọ̀n nínú ẹgbà wà ní náà bá ní pé ẹgbà fún rírí oṣù ẹ̀sì nínú fún rírí rẹ̀ nítumọ̀ tó gbẹ́ta lọ sínú kóòdù ramadọ́nù yìí a ti kọ́ pípé wọn rí oṣù yóò a ti kọ́ wọn rí

ọjọ́ sunday tàbí ọjọ́ monday ìdí àti ẹ̀tọ́ ọlọ́ba àdébílá ọlọ́ba ara lẹ́ra ń pàdé rẹ̀ gbogbo àwọn tọ́wà lọ́sẹ̀ ọ̀pọ̀ tó tóbi jẹ́ ojú ẹ̀sìn lẹ́yìn ilé àwọn tá a jẹ́ sọ ọlọ́run ọmọdé á dúpẹ́ tọ́lọ́ ẹsì jẹ́ máa yìn lógo ẹsì jẹ́ máa bẹ̀rù rẹ̀ papọ̀ jùlọ ìdúpẹ́ fún ọlọ́wọ́ ọba lórí kó ṣe wá ní mùsùlùmí mùsùlùmí yìí òun ni oríire tó ga jù lórílẹ̀-èdè

lórí ìdẹ̀ra rẹ̀ ètò pélé wa lórí tó fi dáàbò ẹ̀bọ̀ wa tó tó bá pèlè táwa ìdẹ̀ra náà èyí tó pamọ́ ń bẹ́ẹ̀ tó pọ̀ díẹ̀ lọ́rùn ẹ̀sẹ̀ sí wa adúpẹ́pẹ́ lọ́wọ́ alhamdulillah ìwàkèdè àlẹ́rí àwọn tàbí ọ̀sẹ̀ ọlọ́run nínú àwọn ìjọsìn èyí tó ẹgbẹ́ asòfin ṣíṣe lọ́rùn ń parí lọ yìí náà ní zaka tàbí zaka bani fífẹ́ òun náà ń pè ní zaka wọ́n ṣe pé ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n yọ wọ́n ma jẹ́ ohun tí wọ́n máa ẹgbá nínú ọkàn rẹ̀ bákan náà mọ́ níbi ahun sọ́dọ̀ ọlọ́run ìyẹn àpẹẹrẹ lọ́jẹ́ nípa tó ọmọ àwọ́ nínú rẹ̀ lọ́jẹ́ níbẹ̀ lọ́nà ọba àdéjọlá tó ti fi wá lójú kòkòrò káfílẹ̀ máa jẹ́ nìkẹta máa yọ jákà yìí bákan náà ó sì fi mú aláwẹ̀ kó o níbi gbogbo àwọn ìdọ̀tí èyí tó kó sí yálà nínú ọ̀rọ̀ yálà nínú sọ yálà nínú ṣe bákan náà ó ti wá jẹ́ ìjẹ́ ẹ̀mú fún àwọn aláìní àwọn tó ní bùkátà sí jákà yìí jẹ́ bẹ́ẹ̀ fún bákan náà ó ti wá jẹ́ ìṣàfihàn ìmọ̀ orí ọlọ́run ìtọ́nà bá ti fún ẹrúsìn rẹ̀ nípa pé látẹ̀ẹ́ rọmọdán nírọ̀rùn àwọn afárí rẹ̀ nírọ̀rùn pẹ̀lú àwọn ìjọsìn onírẹ̀ra ìtìtẹ̀ nínú oṣù náà àpáwà fúlẹ́sìn àpá tọ́nà kó bá yọrí sí ó ní pé anábì ọmọ hamasa alárùsẹ́lá ó ti jákà yíyọ ó ti ẹlẹ́rìn ẹ̀yà ọmọ ajẹ́ oúnjẹ kọ́ máa jẹ́ mímọ́ mú jẹ́ máa mọ́ aláwẹ̀ kó níbi ìsọkúsọ kó níbi ìṣekúṣe kó níbi ìrúkúwí ó sì máa jẹ́ jẹ fún àwọn aláìní àwọn tàbí ọ̀sán ọlọ́run zàká ní iye zàká sí ìfítìrì táǹpẹ̀ ní jákà yìí ọ̀rọ̀ yẹn lọ́nà jẹ́ fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí ọ̀fẹ́ jẹ́ ayọ́ sẹ́ni ó jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ yọ lórí ẹ̀ ọkùnrin lọ́jẹ́ yìí obìnrin lọ́jẹ́ yìí ọmọdé lọ́jẹ́ yìí àgbàlagbà lọ́jẹ́ yìí kọ́dà ẹ̀rù lọ jẹ́ àkọjọ́ mọ́lọ́ọ̀dí àgbọ́dọ̀ yọ́ ọ̀pàá jùlọ nígbà tí mùsùlùmí náà tọ́bá ti ní ohun tó tó múkù mẹ́rin láàrẹ̀ níbi agolo méjìlá ní agolo ní méjìlá ó lé tí wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní ìtùpáátà rẹ̀ tọ́bẹ̀ ṣe ní ohun tó tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ohun àtàwọn ará ilé rẹ̀ ní òòjọ́ ọdún apálẹ́ ọdún ìyẹn ìyẹn àdẹ́dá ti kọ́kọ́ pápá síwájú òòjọ́ rẹ̀

kódà àwọn olùkọ́ wọn tún dìde oyún inú ń pọ́ pàdé ìyọ́ oyún inú ni ọ̀rọ̀ wọn sọ́dà fáwọn ọ̀sán mọ́nà fáà lórí ẹ̀ ó tẹ̀ sí ọ̀rọ̀ yìí ẹnu kún lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ sọ pé káyí ọjà ọkùnrin àbípò obìnrin àbọ́jẹ́ ọmọdé àbọ́jẹ́ pẹ̀lẹ́gbà àbọ́jẹ́ ẹrú àbọ́jẹ́ ọmọládé wọ́n bá tún ẹgbọ́n bá wọn jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ jẹ́ ká yọ jẹ́kà lórí rẹ̀ á sì yọ fún àwọn tó jẹ́ aláìní tó ní kò káàtà sí àwọn olùmọ̀ wọ́n ní títí àwọn aláìní tí ẹni tó jẹ́ mùsùlùmí náà sáré yọ fún eléyìí àtótónú ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n ìtó gúrégé náà ni pé mùsùlùmí ò sì rí ìgbà à ń lọ gbé mẹ́lẹ́sìn ní

mújù mẹ́rin níbi ẹni ìjẹ tó yọ jẹ́ àwọn olùmọ̀ ní pé nígbà ó jẹ́ pé bóyá ní ọkọ̀ o o ọ wá ní pé ní ń tọ̀ àmì nínú oúnjẹ ní o sọ́ọ̀fù èso oúnjẹ o àgbọ̀dọ̀ yẹ sọ́ọ̀fù iyọ̀ èso oúnjẹ o àgbọ̀dọ̀ yẹ

zabib àti àdìmọ̀kú àwọn àfánúfẹ́ àlàkútù yìí òun náà ni powder milk èyí tó ṣe pé nígbà náà àwọn sàárì wọ́n sàá tó òjò gbẹ̀ wọ́n sàá òun fún omi màálù wọ́n wà sàá tó òjò bá ṣe gbẹ ó ti lóúnjẹ fún wọn náà nù òun lọ́rọ́pọ̀ powder milk lónìí ló jẹ́ pé powder milk tá ń pè ń kú nì àdìyàn jẹ́ kàndẹ̀ ọ̀ àbá tí a bá ń kó sóbi tó ṣúgà sí bí òun ṣúgà sí kẹ yọ́ lọ ó tó ń jẹ lù ní wọ́n lòun náà

káyọ́ síwájú wọn tó lọ ṣe yí dìde láàárọ̀ ọjọ́ ọdún òun ló sì dájú káyọ́ ní àárọ̀ ọjọ́ ọdún tàbárí ṣe bẹ́ẹ̀ òun ló dájú ṣùgbọ́n tàbá ń páyà pé kọ́ máa wá pọ̀ fún wa aláǹfààní káyọ̀ jágbà wa láti ìbàtọ́dún bá ti fún ọ̀la àbọ́kọ̀túnla tí ó máa túnmọ̀ sí pé bàbá ti kí àṣùbọ̀ ọ̀la tán láti láǹfààní láti máa yọ jágbà wa bí inú ẹni tó yẹ kó mójú tó súnà lẹ́bí wa Muhammad òun náà ni àpáwà sílẹ̀ fún ọmọ ogun bẹ́ wọ́n sì sàlàyé fún wa pé a máa yọ́ nígbà tí ọdún bá ti pọ̀ látọ̀tùlá títí máa lè jẹ́ káà rẹ̀ látara bẹ́ẹ̀ bàbá kọ́ sí àpáwà sílẹ̀ fún ọmọ nínú àwọn abájú wa rẹ̀ tàbá kọ́ sí rẹ̀ bẹ́ẹ̀ nígbà ẹ̀kọ́ tàbá rí olóòjọ́ ọdún òun lọ́dà jù ṣùgbọ́n tí tí ọdún wa fọmọ lọ́wọ́ ya tètè jọ síwájú bí ó tó eléyìí wọ́n fi eléwọ̀ fún wa kí ni wá lọ́wọ́ yọ jákà nígbà tí a bá kí múdé wọ́n fi eléwọ̀ fún wa ẹni ó bẹ́ yọ́ yọ́ máa jẹ́ sàárà yọ́ máa jẹ́ àwọn sàárà tá a máa ń ṣe síwájú kí ọdún tó dé látara ìta kílẹ́mù àpá ìta kàlẹ́ ẹ̀ka lọ́wọ́ parí rẹ̀ àníbi àwọn ọmọ sàárà tó pé mọ́ni àdáhà kọ́bílá sọ̀rá ẹni yóò tó bá yọ jákà pàṣẹ jẹ́ká ẹni ọba yọ síwájú kúwó tó kírun ẹ̀yìn ọ̀yìn ọ̀zàká tó mọ́ kúrò wọ́lá òun náà ní jẹ́kà tí wọ́n tẹ́wọ́ gbà ọ̀ òun náà ní jẹ́kà tí wọ́n tẹ́wọ́ gbà ọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ bẹ láwùjọ tí wáyé táwọn èèyàn máa tàlàyé pé kò sí ìjọkan náà nígbà tábà ti ọdún tábà ti rí tábà ti sí ìkìlò

sàárà lásìkò àwọn ṣe lọ téèyàn fẹ́ ilé ilé lásìkò rẹ̀ máa yọ máa bẹ lábẹ́ sàárà èyí tá a máa ń láwọn àkókò tó bá àwọn a lọ ọ̀sẹ̀ kan nígbà tá a fẹ́ jákà yìí lọ yọ ní ti owó èyí tó kú òwùjọ wà yìí táwọn máa káàkiri ẹ máa rí pé yọ máa wá jáde ẹgbẹ́ ẹjá tí

àti kọ́lọ́pà níbi wa Muhammad sallallahu alaihi wasallam lórí ìkẹ́mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní pé a ti yapa lórí bí a níbi wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe bí báwọn tàbí àwọn oúnjẹ tí wọ́n jẹ nígbà a yapa àwọn sàábí ànẹ́bí wa yọ owó sì jẹ ayé wọn àkọ́kọ́ wọn kówó yọ bákan nínú tẹ̀bẹ́ ẹpa adúgbàtò òun náà ni pé zakata lè fi tẹ̀sí ìjọsìn gbogbo mùsùlùmí ti pàpé jọsìn ní ìpìlẹ̀ ìjọsìn náà sì ní pé aptauti agbọ́dọ̀ fìílẹ̀ bẹ́ẹ̀ ọwà bẹ́ẹ̀ ni o kí ni wọ́n ń yọ oúnjẹ irú oúnjẹ wo oúnjẹ tí wọ́n wọ́n àgbọ́dọ̀ fi oúnjẹ mí tí wọ́n wọ́n wọ́n àfiyọ́ ga pàpẹ́ oúnjẹ mí tí wọ́n wọ́n bí pátí bí iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọmọ òní gbà ìjọsìn lọ́wọ́ wa bákan náà nínú kẹkẹta táwọn olùmọ̀ òun ní kí a pé nínú gbogbo àwọn sàájú àlẹ́bí wa Muhammad sọ́lọ̀lọ́ àwọn ẹnìkà tóhun ti ẹ̀wà ó tó gbóhun òfòwó yọ tí wọ́n tó wá ó tó jẹ́ mi ní ọwá òfòwó yọ tó sì jẹ́ pé ó yẹ kí lásìkò wọn tó sì jásìkò jọsù tó táwọn èèyàn jẹ́sìn rọ̀ wọn lọ́rùn láti lè rí máa yọ jákà ọrọ̀ òun máwọn jàwá ní lọ ìyẹn ni pé ó múmú láyà wọn ẹ̀sìn múmú láyà wọn jàwá lọ táwọn òfin níbi tó mú múláyà àwọn ọdẹ ó ṣeéṣe kí wọ́n má rẹ̀ ní yọ fún wọn gbogbo yẹn ló ti gbóúnjẹ káwárẹ́ nìkan tí owó kí á sì ní lówó báyìí àmàrẹ́ nìkan tó lówó nú wọn bó wá ní àwa lónìí tó ṣe pé bá ṣe pọ̀ tó àìmọye yẹ̀gẹ̀ ní ìtú ìjákàgbà lọ́wọ́ àwọn tó mọ́yọ́ lówó má lówó akálọ́sì àwọn àfáàmọ́ pé lẹ́yìn ìgbà tó yọ jákàtà tó bá jẹ́ kọ́ bá wá wù ọ́ pé á ah, àwọn tí ń bá yọ jákà fún sí máa ń tútù tọ́ sí náà sí lóòpù fún wọn lọ́wọ́ ara rẹ̀ lélẹ́yẹ wà ní iye ṣe ìbádà lágbọ́dọ̀ ọlọ́run ọba tí wọn

sọ̀látùn na nínú ọ̀rọ̀ tó yẹ pé ó gún rírí lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹnu kùn lọ́dọ̀ àwọn olùmọ̀ pé sọ́rọ̀ ẹ̀yẹ̀ ni àti súnlẹ̀ tún mọ́ ọ̀kàdá sọ́rọ̀ ẹ̀yẹ̀ ni kálọ̀ ọ̀fíìrù yẹn ni àbí súnlẹ̀ ta

bàbá ọkọ̀ ilé ilé ayé àlẹ́yìn ọ̀tọ̀ irú ìjẹ́ mi tún bẹ sọ́mọ̀ ọba gbé fọ́ mi lọ́rùn lẹ́yìn àwọn Ramadan àdẹ́bì sọ pé rárá o ìsìlá àǹkàtọ̀ wà á bàbá wọ́ ni o látara àdísì yìí àwọn olùmọ̀ sọ pé nígbà tábà ìbéèrè nípa ìrùn kíkí ó ń sí ọlọ́run ọba ní pé wákàtí mọ́ra àwọn èèyàn náà lọ́jọ́ ẹ̀yìn fún àwọn yòókù tó bá wò ní wọ́n látara bẹ́ẹ̀ àwọn fi pé sọ̀látẹ̀lẹ̀ yìí àwọn sọ̀látẹ̀lẹ̀ ìdẹ́yìn ìwọ̀n ọdún méjèèjì wa súnà tó mú àkádà súnà tààkàpamọ́ ní ọmọ àjẹ́kò dépò ọ̀rẹ́ rẹ̀ ìgbà táwọn olùmọ̀mí rí pé wọ́n ọmọkùnrin ilẹ̀ ọ̀tọ́n àyìn ọ̀rẹ́ yẹn ojúlówó ẹnìkọ̀ọ̀kẹ́ wa ní tálọ̀bì ọ̀rẹ́ yẹn wà ní kí ni wá sí èsì ẹ̀rí wọn ní gbogbo gbogbo ọ̀rọ̀ mi èyí tó wá ọ́sọ̀dọ̀ ìyá wa mọ́ àti ìyá ọ́sọ̀dọ̀ yìí nípa pé àníbíwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ àwọn obìnrin látẹ ayẹ original salatalayin tí wọ́n jáde fún ìrún salatalayin tó sì jẹ́ pé ìrún ọ̀rẹ́ ẹ̀yẹ jẹ́ òníbá àríkì òní wọ́n torí ẹ̀wà mọ́sálásí o Allah Allah fún awọn obere, wọn masalasi o ṣùgbọ́n o kí wọ́n kí wọn nílé wọn òun ló lórí jù ṣùgbọ́n pàtó bí ìsànláṣẹ̀ ẹ̀yìn dẹ́yìn òun sí ọlọ́run bá pa àwọn obìnrin láti pé ẹjẹ́dẹ́ ẹ̀yìn ọlọ́tí ọlọ́tí ìsànláṣẹ̀ ẹ̀yìn hátà amọ̀rọ̀lẹ̀ hìyà kódà àníbíà Muhammad sallallahu alaihi wasallam ó tún pa obìnrin tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù rẹ̀ lọ́wọ́ gbogbo òun ní ọlọ́ ẹnu gbogbo bá dọ̀hún a ń yà tẹ́sìn ẹni mùsọ̀lá ọta kété tí wọ́n ti ń kírun ọta kété bá wọn fírun ṣùgbọ́n àdúrà táwọn mùsùlùmí ṣe ń jọ́nà kó sójú díẹ̀ náà kóhun ní ọ̀ṣẹ́ ìdá oore jọ́nà síbẹ̀ àrẹ́bì ní pé bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù kóhun ní òkú lé bákan náà wá tẹ̀lẹ̀ kòdó jìnà àwọn obìnrin tó wọn síbi òun tí ọlọ́run bá ní pé àwọn ní ọjáde jọ́nà táwọn ní ọjáde jọ́nà kódà nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá náà ni pé lójú ọyá níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ làwọn tàbí wọ́n gbé àwọn ọmọ tí ó dé ó gbé wọn ní kọ́kọ́ lọ́rùn ibi ya kọ́lùkọ́ márùkù wọ́n tilẹ̀ kún lé tí ò ní sáfà ní kankan mọ́ kódà tàbíkó tàbíkó ni wọ́n ah! ọ̀rẹ́ yẹn ni látara ogun tó wáyé ṣùgbọ́n pẹ̀lú ní gbogbo ẹ̀ lọ òun náà ni pé kásámọ̀ pé sọ̀dá tẹ̀lé ẹ̀rì kátúyáyá kátúyáyá tí gbogbo owó kò lé lẹ́yìn ẹni yóò ẹni tí èsì ọlọ́run bá ń fara tí ń fara ní sára ní tí ó lè fún olójú kan náà tí ó lè fún olé sára rẹ̀ ọ̀yá lọ́nà kó má dùkẹ́ wájú wa mọ́lẹ̀ nídẹ̀ ẹ̀kọ́ sáàbẹ́ ṣe wà lórí kọ̀ndíṣàn yìí afẹ́jẹ́ kẹjẹ́ gbogbo wa lè kálọ̀ ọ́fíṣọ̀ láti mẹ́rin nínú ẹ̀kọ́ tí wọ́n ń bẹ fún ìrìn

nínú ẹ̀kọ́ òun náà nígbọ́n fẹ́ jẹ́ táwọn ẹ̀lọ sẹ́yìn gẹ́gẹ́ bá ti máa wọ̀ jẹ́ nẹ́bà wọ́n fẹ́ jẹ́ ká fi rẹ̀ bákan ká lọ lọ́fíńdà àwọn àtàjọ́kùnrin ẹni ọba jóbìnrin wọn ọgbọ́dọ̀ lọ o ẹni ọba jóbìnrin àwọn àbúrò wa lóbìnrin nípa pẹ́tọ́ bá ń lọ sí sọ́lọ́tù láàrin ọ̀gbọ̀dọ̀ ló fi ń dá olóorun tí wọ́n wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n máa rí pé àá ah, ah, ohun ìkanlẹ̀ púpọ̀ àṣẹwò ni wọ́n nípa pè ọ́ tó bẹ̀ sí sílẹ̀ kò sínú àdámọ́ tó bẹ̀rẹ̀ o ṣùgbọ́n àwọn ọkùnrin lọ́fíńdà tó gbádùn wọ́n fẹ́ jẹ́ ká lò pàápàá jùlọ bó ṣe rí rẹ̀ látọ̀dà fún àtúnlẹ́bùn ọmọ wọ́n nínú tẹ́sí ẹ̀ àdáwò káà ní ẹ̀ṣọ́ ọdún fẹ́jà wọ́n ní kọ́ bá tí wọ́n àṣùbá àtàn máa ní ìmáà

tọba rí wẹ̀ òun lọ́dá rí wọ́n láfá àfẹ́nu mọ́rí ìjọwà lọ wẹ̀ bí ìwẹ̀ jẹ́nẹ́bà ni ó ṣe wẹ̀ ẹ́ òyẹ́ ní bá tó máa fẹ́mẹ́ tí yá rẹ̀ tí ó wà wọ àtọ́tọ́ dáájú nínú ọgbà rẹ̀ ọ̀yẹ̀tà tó jẹ́ bó lè áfẹ́ ni máa ń dà lẹ́yìn ìgbà náà yóò fi lọ́fíńdà nínú àwọn lọ́fíńdà tó bá dá lọ́dọ̀ rẹ̀ tó mọ̀ yẹ kọjú lẹ́yìn yọ wá jáde látàrí àti alìmùsọ̀lá tí tí ó fi débi tí ó sì lọ kẹrùn eléyìí la fi pé nínú ẹ̀kọ́ òun náà ni pé ká má múra bí mẹkáníkì

pàápàá jùlọ jákà ìyẹn ìrun sọ̀rọ̀ tàbágbàrọ̀ tẹ́bà òun náà ni pé wọ́n fẹ́ jẹ́ káfí ìfẹ́sẹ́nu ìyẹn ni pé kọ́ má jẹ́ lọ yàtọ̀ sí ti léyà tí egun ọ̀fẹ́ jẹ́ òfin kan nínú kẹfẹ́fẹ́ jẹ́ àfi lẹ́nu ní dàbínú jùlọ àfọ́ anẹ́ onígbà níbi Muhammad sallallahu alaihi wasallam káàmì la yàgbòrò yàmàlì fítàr àtà yàkùlà tàmàrà ó ń sọ́rọ̀ ọba òní mọ́júmọ́ lóòjọ́ ọdún báyìí àti kó jẹ́ pé yọ́ jẹ èso ọ̀yà àkòdò ó nà yọ́ jẹ èso làbínú yóò sì jẹ́ ní ohun tí méjì ò sí pín ya ni pé ẹyọkan mẹ́ta márùn méje mẹ́sàn mọ́kànlá eléyìí ti sí ní àdíṣì láàrá àti ìgbẹ̀rẹ̀ àwọn tàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run nínú ẹ̀kọ́ tí ń jẹ fún sáàbá ń lọ sí rìn òun náà ní pé tàbá rí pé wọ́n fẹ́ jẹ́ kárìn lọ ní o tàbá rí pé wọ́n fẹ́ jẹ́ kárìn lọ ní o èké tú láti o tàbá máa wọ̀ ní ah, àwọn ilé ni wọ́n bá ṣubú wọ́n bá ọlọ́run mú yín ẹ̀ ṣe ìrí wọ́n ní àríwáyé di àmọ́ tí àà àà èsì súnà ẹ̀ súnà ẹ̀ ọgbàládá dáadáa torí pé wọ́n sáré lọ́la fáwọn alì wọ́n ní pé ó ní pé mínà súnnà pé nínú súnnà á ń yẹ kòrò jàndàna ayé máa ṣíyà òun náà ní kéèyàn jáde lọ sí sọ̀lásọ̀nà ayé lẹ́ni tí ó rí tàbárí torí méjèèjì púpọ̀ ọmọ àti àpúpọ̀ tó bá wò pé sì

láti ń jẹ sọ́nà ní tàpàájú lọ́gbà sọ́nà bá pé méjì pé mẹ́ta pé mẹ́rin pé márùn ọ̀nà bàbá gbà lọ sí sọ́lá lọ sí musọ́lá láti ń jẹ sí ọ̀nà ní tàpàájú làwọn olùmọ́ ní pé tàbá wẹ́kọ́ dábẹ́ pọ́nì kan náà ni tàbá gba apá àlàáfíà níbi títí ta ń gbà lọ láti pa ẹgbẹ́ ẹ̀rọ apá ọ̀tún akọ́sẹ́ apá ọ̀tún ní tàbá nígbà ẹ̀kọ́ wọn ni wọ́n tí ń jẹ́ jẹ́ àlẹ́lúwà Muhammad sọ́lọ̀dà àlọ́sá kó fi ṣe rú ẹ̀ òun náà ní pẹ́tọ́ bá ṣe òun sọ̀rọ̀ sọ́rọ̀ yìí dìtẹ́ ọ̀nà tó gbàdé ìdíyàn ọ̀nà rí ni ó tún mú látara pé àwọn tí wọ́n wá sí ẹ̀yìn tí wọ́n ń tú lọ tí wọ́n ń tú lọ tí wọ́n ń tú lọ àwọn yóò rí àwọn èèyàn tí àwọn mùsùlùmí lọ́pọ̀ tó báyìí àwọn mùsùlùmí lọ́pọ̀ tó báyìí nígbà tá a bá ń bọ̀ padà ọ̀nà ibi tá a gbà wá a ti gba ibò mí làwọn yóò tún máa ní àá àwọn mùsùlùmí tó pọ̀ tó báyìí àwọn mùsùlùmí tó pọ̀ tó báyìí kọ́ bá jẹ pé ọ̀nà ẹ̀kẹ́nẹ̀ lágbà lọ lágbàbọ̀ ọ̀nà ẹ̀mí mú ti rá àwọn mùsùlùmí tí ń sọdún bẹ̀ ara wọ́n nínú hikmọ̀ ti bẹ̀bẹ̀ ní ẹ̀tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ṣe rẹ̀ àfá àjáde ibn abdulá ó ní pé tánẹ̀ ní sọ́dọ̀ sọ́dọ̀ ìdàkánì yọ ọmọ ilé ọ̀là tọ̀pọ̀ ọlọ́sẹ̀ ọlọ́run tọ́bá di òjò ọdún ọ̀nà tó bá gbàdọ̀ níbi kọjọ́ gbàbọ̀ láti náà fáwọn owó ọ̀nà sọ́dọ̀ pé tánẹ̀ ní ó ń sọ náà bọ́ bá gba rídì lọ yẹ́rì jẹ́ yọ́ sẹ́rí pẹ̀lú sọ́rí ipa ẹ́tìlẹ́dẹ̀ kọrọ̀ jẹ̀fẹ́ yọ́ wá yí ọ̀nà èyí tó gbà lọ ló yí ipò sọ́nà ní àtàwọn tí ní gbogbo ẹni sinẹ́ yára tó máa já tí a ti bá ti bàwà sí ló ti bá ti sinẹ́ lọ́la àti à nínú ẹ̀kọ́ tí lẹ́kùn ìrún ìdí wa pàpà jùlọ ti jákà yìí òun ní ní o pàpà tàbí ṣe gbọ́ fún wọn ti rósó láti láàmù àníká máa gbó kọ́ ọlọ́run bá tóbi títí ìgbà tó fi jẹ́ pé ìmáàmù òfin jáde ti wà tọ́fẹ́ kẹwọn àwọn olùmọ̀mí ní pẹ́lá a máa gbó kọ́ ọlọ́run bá tóbi nígbàtà bá sí àtùbà pẹ̀lú òjò ọdún tàí lábẹ́rẹ̀ sí ẹ̀ ìgbó kọ́ ọlọ́run bá tóbi yẹn lára máa wí lára máa wí títí ìgbà tó fi jẹ́ pé ìmáàmù òfin jẹ́ Ìmáàmù yọjú sí wa báyìí, wọ́n fẹ́ tí wọ́n sí wa báyìí, ìgbókọ̀lọ́ ọba tó bí ẹ, ó ti tónù, ó ti tẹ́nù, òun yàtọ̀ sí ọdún léyá, sáàmà rí lọ́jọ́ ọdún, jọ́ kejì ọdún, jọ́ kẹta ọdún, jọ́ kẹrin ọdún, òun yàtọ̀ lẹ́ọ̀. Ṣùgbọ́n àwọn olùmọ̀, wọ́n fẹ́ sí pé ìgbókọ̀lọ́ ọba tó bí ti bàrẹ́ sí ìran ọdún ìtúnú àwẹ̀. Ọlọ́run ọba, àdébíà Muhammad Sallallahu Alaihi Wasallam, àwọn méjèèjì wọ́n mú jáde lẹ́pàá ayà tí tẹnu sọ́tù pàpọ́rọ̀ ayà 185 tọ́lọ́wọ́n bá ní pé wọ̀lùtòfẹ́ Ẹwà pé ọjọ́ náà ó pé wọ̀lùtòfẹ́ lọ́hàlámà àdákùn. Ẹmọ wá gbó ọpọlọ́ ọmọ tóbi lórí ìtọ́sọ́nà tó ṣe fún yíwọ̀lá, á ń dọ̀kùn jẹ ṣùgbòrò, ó yẹ́ lè jẹ́ lè pẹ̀tẹ́ máa sọ pẹ́. Ibi àwọn gbó ọpọlọ́ ọmọ tóbi wọ́n tá sí mọ̀, òun ní ẹ̀dà mọ́ ọkọ̀ ọ̀nà ọkọ̀ الله أكبر الله أكبر ولله الحمد كان الله أكبر الله أكبر الله أكبر كثيرا nínú àgbọ́lọ́ tí wọ́n fẹ́ jẹ́ ká máa wí nínú súnnà òun náà ní pẹ́ta bá ń tó ọ̀pọ̀lọ́ ọba ìtóbi wọ́n fẹ́ jẹ́ ká máa sọ sókè ká máa sọ sókè àwọn obìnrin àwọn ní ọmọ sọ lẹ́yìn tí wọ́n máa gbọ́ àwọn obìnrin àwọn ní ọmọ sọ lẹ́yìn tí wọ́n máa gbọ́ tí wọ́n gbọ́ àbẹ̀lọ́run bọ́dún sí ń wò wá lọ́ọ̀ká táwà ní súnmọ́ díẹ̀ díẹ̀ ọlọ́run dákùn jọba aláyé o jọba wà láyé o jọba wà láyé wa láàrín àwọn الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أتوقف الله أبا أتكسب فعلك ومحمد صلى الله عليه وسلم كاتك يقول الله على أصحابه أتبقى عن بسم الله كهتوب في نوجه الساعة Ramadan ń kásẹ̀lẹ̀ díẹ̀ díẹ̀, ń kásẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ìjọsìn, èyí tó ṣe kéńtẹ̀ ń bẹ̀. Níwọ̀n bá àkókò díẹ̀ tó túnkùn, a máa lè rí náà wà

tí wọ́n bá rọ́sùn lọ́la ajẹ́ pé yóò tún máa jọ tùlá tó bá tún lè sàpáǹtẹ̀tẹ̀ rẹ̀ ó tún gba ládá lọ́dọ̀ ọlọ́run nínú kẹtọ́ dání bákan náà nínú kẹtẹ́ bá pè wá láti èsì sí òun náà ni pé pàtàkì àwọn ọmọ wa nínú kájẹ́ fún wọn dunú pẹ̀lú ọdún wa kára sọ fún wọn kára bàtà fún wọn pẹ̀lú bọ́gbọ́ra bá ṣe mọ́ kára sọ fún wọn kára bàtà fún wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ béèrè ní wá látọ́jọ́ àwọn obìnrin pé ṣe àwọn ọkọ̀ yìí ti yọ̀lẹ̀ wọ́n mà ti ya ọ̀lẹ gidi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé oníṣẹ́ kẹta lóru àwọn tún jí pé àbú ẹwà jẹ́ sàárì yóò tún máa yí kiri bọ̀pọ̀ àbọ́pọ̀ àwọn làwọn ti jí láti bí aago méjì aago mẹ́ta táwọn ti táwọn ti dání oúnjẹ síbẹ̀ onídìde ọkùnrin gbé ẹ̀kọ́ máa darí ilé ibi á ah! ìyàwó mi àtọ́kẹ́ àjọkẹ́ ẹ̀yànjẹ́ ọba tí ìjọba ti gbé ìjẹ kanẹ́kẹ́ kọ́ wáyé nígbìlá tó ní ọ̀bẹ̀ lọ ọlọ́pọ̀ gbájọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọmọ àpẹẹrẹ mọ̀ bọ̀kùwà bọ̀kùwà lọ́pọ̀lọpọ̀ ọkùnrin sùn ẹlòmí kàkà kọ́ wájẹ́ pé tó mọ́ bá tún jí yàbá tún gbé fóònù fóònù ni ó tún máa tẹ̀ yàbá máa tẹ̀ títí ìyàwó ló tún máa ti kẹ́ àwọn àjẹun àlùbájá rí máa ti ń yọ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ṣe rí lóò nínú àwọn dáadáa tọ́lọ́n wá ní pé ká ṣe nínú Ramadan yìí òun ni pílọ̀pọ̀lọpọ̀ ọyàwó nínú orí tọ́lọ́n tẹ́ fún àwọn ìyàwó rẹ̀ mọ̀ wípé á ọlọ́run sí sàánú wá náwẹ̀ débi pé kí ẹbá ṣe fáwẹ̀ nira ni á àìmọye obì mí nìrí pé jẹ́ káàrí ọ̀fẹ́ mọ́ ah, á gbádùn bàbá ìní náwẹ̀ ẹlẹ́mí ó dúró pé ẹ́ ó ti kù méjì ọlọ́run jẹ́ jẹ́ pẹ̀rọ̀fẹ́ lóko á ó ti tọdún tí ń bọ̀

ẹni tí ò ní tẹ́ẹ̀ṣe òun ò ní ìkẹ́kẹ́ nípa rọmọdọ́nù mú bí òbí òsì rọmọdọ́n dé òun ní ọwọ́ pé tó átàrí ìlúbọ́ ọbárí ìlúbọ́ fún ní ọmọ ara rúsí àti abáta abájẹ́ ìgbé ìlúbọ́ àti àti dáàrí ó ti ráṣẹ̀ mọ́kẹ́sí ah, èmi náà gbìyànjú níjọ ọmọ bá fún lábẹ́ olówó ẹja ó tún lọ́sẹ̀ tí ń bọ̀ bí bá fẹ́ lẹ́ẹ̀mẹ́rin èmi náà gbìyànjú àwọn ìyàwó mi ó tún wo pé epo ti ẹ̀sìn kẹta a ní èsìn kẹkẹkẹlẹ̀ tí ọ̀rọ̀ sí ọmọdọ́ ọ̀dá ohun tó wájú bá fi lóṣò ní ayé wa lọ ọ̀dá ohun ọ́sàtúnṣe ara wa ohun nínú tọ́lọ́wọ́n bá torí ẹ̀ dáwà púpọ̀ jù ní ti ètò ilé ayé ọlọ́wọ́n bá dáwà fáwọn obìnrin ló fi jọ jẹ́ pé àti ìgbèwà lù jẹ́ ní àwọn ọkùnrin rọrùn púpọ̀ tàbámójídágbégbé yẹn ló ń ṣe ọlọ́wọ́n bá fi sọ pé kódà tó fi mọ́ lókómà òkèlè tó jù sẹ́nu ìyàwó rẹ̀ báyìí Tàbí jẹ́ ọmọ pípa àti ní ẹgbẹ́ náà àwọn ìyàwó àwọn ẹnu ọmọ wa rẹ̀. Tààrà ní jẹ́ ó yá tún múra ti di adáyé. Bí àwọ bá ní pé ha ah, owó yọ ọmọ tó tí wọ́n ní òfin látà ìgbé sá sí ò tó ń tóótọ́. Tọ́bá ti mọ̀ sí òtó fi. Lọ́sàbòsí, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sọ bẹ́ẹ̀ lónìí pé kò tó, kò tó, ọlọ́run ti bù fún ọtíkù. Tùmọ́lò mi ń bẹ ah, torí pé ìwọ̀n tí ní lójoojúmọ́ lójoojúmọ́ tó bá wọn tó wùn rí lówó pé ha ah, Allahu Akbar àbíbọ́lá ọba ti ṣe ní láti ṣàlàyé fún wa nínú Ramadan yìí pé àrísìkí àìgbé bẹ́rò lé síbi táwọn iṣẹ́ ìjọba ìta ìṣẹ́nu gbogbo iṣẹ́ ìjọba tó bẹ̀ẹ́ gbé bẹ́rò lé ohun tí ó nẹ́ lóṣù kò lè sí láàrin láyé ẹgbàlágọ̀ wọn bẹ́ẹ̀ àìmọye ẹni tó pé ń ṣiṣẹ́ oṣù nínú ìlú táwà yìí tí wọ́n gba 300,000 tàbájú àwọn píńsípà yẹn súnmọ́ wọn

èèyàn nẹ díẹ̀ afá wọ́n ní òfin ẹ̀sìn nẹ púpọ̀ ní ọ̀nà ọ̀bọ̀bà lẹ́gbẹ̀ akóbi ti gẹ́ẹ̀lì kọ̀ọ̀káwà àlébíwà Muhammad sallallahu alaihi wasallam ó wò títí jọ́sán ní ha tí n bá rí ẹ̀wù jí mẹ́wàá ọgbà Islam ó ti tóbi lójú ayé àlẹ́bí àwọn yẹ̀wù jí tó gbà Islam fún mú ọ̀pọ̀ ara àwọn tó jẹ́ pé yọ́ lọ́pọ̀ jù tó ń gbà Islam àwọn yẹ̀wù jí àwọn jíù wọ́n gbà Islam ó ń sọ náà bá wá wò títí ní pé tí ń bá rí yẹ̀wú jí mẹ́wàá tó bá nìlá ó ti tọ́ látara ọ̀rọ̀ àrẹ́bì làwá ní ọmọ fún ha ah, nínú olówà ìpàbá olówó mẹ́wàá tó ní túmọ̀ tó mì láàká ó ti tọ́ tàbàbá owó pàǹtíkà ìfòkítà àwọn tá ń pè lólówó àwọn olówó tó ní túmọ̀ tó sọ pé at least irú ẹni bẹ́ẹ̀ ń darí ohun tó tó 6 trillion naira tó pọ̀ dáadáa tó yẹ pé in fact ó ní ṣíìpù lórí omi tí ń kọjá lọ tí ń kọjá bọ̀ ọlọ́run mọ iye tírélà rẹ̀ ta ní wọ́n tẹ ìsà tó báwà bẹ́ẹ̀ ọ̀fẹ́ àtààbọ̀ wọn ò yọjú gẹ́ fáwọn ni àwọn èèyàn láàmà ní pẹ́ta bá nírú wọn láàmà ní àá ṣùgbẹ́ni lé ẹgbọ́ kọ́lé ní kò túnkọ̀ òun náà ó

àjọkẹ́ dárẹ̀ ní sọ fún pé kí ẹ bá sáwẹ̀ ọ̀rẹ́ bá tẹ́ orí pé àwọn aṣọ rẹ bí wọ́n ní ẹ̀sí wọ̀ ó dùn wọ́ àwọn yẹn ń súnmọ́ ọmọ ọrùn fọ́tí ó dùn wọ́ lọ́mọlú àbí ìnẹ́sọ́tì bẹ́ẹ̀ náà wọ́n ètò ẹgbẹ́ owó ọgbẹ́ ha ọmọdọ́ ní tẹ́lọ̀ yìí lọ́wọ́ ń bí ọ̀rẹ́ rẹ̀ pé irú wo mo lè ṣe náà ọbámà ti pàṣẹ ńlẹ̀ òsínú yóò mọ̀ irú wo ló tún ló tún tà níta náà ah o fánibí wa Muhammad sọ́rọ̀lá lọ ó sì ní wọ̀ fún àlè mọ̀ yìí ká máa jẹun ìgbẹ́kẹ̀kẹ̀ ìgbẹ́kẹ̀lẹ̀ àwọn olórin lọ́ba yé wa jẹ́ àwọn oníbọ́ọ̀lù àwọn oní òjá nínú àmì káà máa fi mọ̀ pé ọkùnrin yìí gọ̀ díẹ̀ òun ni gbogbo sòkà tó rí òpè ní òun nínú ọjọ́ ọmọ láti gidi òun ní ẹni gbogbo ẹ̀rùn rẹ̀ wálẹ̀ ọgbẹ́ láti ọmọlúwàbí inú ó dún wọ́ lójú gbogbo ọdí wá ọlá ìgbẹ́sàn ọfẹ̀ gbẹ́sàn ẹlẹ́ wá sọ ààrẹ lọ́mọlúwàbí gidi gbogbo náà mi ní pé ó fẹ̀jẹ́ pààlì lásán ó pé lọ́pọlọ rárá ọba pé lọ́pọlọ ó ṣe irú rẹ̀ tó wà nọ́mà oníjẹ́ wọ́n máa fi ọ́sẹ̀ rẹ̀ wò tí wọ́n ní ọmọ àádọ́ ní títí tí wọ́n mọ̀ pé ah, wọ́n máa ń wò mí ọlọ́mọ jẹ́ wọ́n sọ́rẹ̀ di wọ́n sọ́rẹ̀ di wèrè ẹlòmí ọwọ́ abẹ ló tún gbé ṣòkòtò ní bẹ́bà ráì ẹnìkan bèèrè lọ́wọ́ mi nínú àwẹ̀ nípa pé bóò ní ṣòkòtò aṣọ èyí táwọn èèyàn ń wọ̀ lónìí wípé sọ́kọ́sẹ̀ rí àmú ìjọba wọ́n ní 20 jeans wọ́n lè gbóòkó 20 jeans yìí ti wèrè aṣọ wèrè ọgbọ́gbọ́ ẹ̀dí ṣùgbọ́n kò tẹ́ pé òyìnbó wọ́n fi sọ ẹlòmí ò sínú ọpọlọ crescent jeans wọ́n ní ẹ̀bá tún lọ jà lọ́bá lọ fóóra fún ààrẹ lọ́bá sí tẹ́ ń ọmọ pé o irú fẹ́ ń bẹ ní 7,000 wọ́n ni wọ́n ń ṣe tí bá ti ẹ̀rí 5,000 gbà lọ́dọ̀ ọkọ̀ mi tí mi ò rí jẹ́ 2,000 ogbí ìbí lé ọmọ pé ègún ọlọ́run ọba ń bẹ lórí rẹ̀ àlẹ́bí ọmọ ọmọ sàálà ọ̀sọ́lá ó ní bíbí lẹ́ tí ọlọ́run ọba kọ́ máa bẹ́ ni obìnrin ṣe bẹ́ẹ̀ obìnrin pé irun onírun irun àwọn èbó irun àwọn lábára ẹ̀rí wọn lórí lórí Facebook ni wọ́n máa fi polówó rẹ̀ wọ́n rẹ̀ ọkùn báyìí ó di ń bá wọn sà ní wọ́n ti ta tó yí gbá wọ́ wàárà ó yẹ kúrun rẹ̀ lọ́ba sọ́ọ́dọ́gẹ́ tó fi jẹ́ fáwọn ọkùnrin ta bá gbádùn lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀ta Gbogbo omi tó bá ṣe rú nǹkan ẹ̀yẹ lẹ́yẹ fọ́ ọmọ bí i eléyìí ò ní máa wẹ̀ jẹ́nẹ́bà. Èyí o ní wẹ̀ jẹ́nẹ́bà. Gbogbo ẹni tí bá obì tí bá máa ń ṣe rú oorun bẹ́ẹ̀ ní sórí ìwẹ̀ jẹ́nẹ́bà ọ̀. Tẹ́ndí ọ̀rọ̀ jẹ́nẹ́bà ni ó dérù. Àmì lọ jẹ́ pé fún rẹ̀ ní kọlẹ́tà síná. Ẹ má jẹ́ agbérun kírun sórí, ẹ má jẹ́ aṣerun kírun. Táà bá ṣe lè kó kájì. Táà bá ṣe méjèèjì sí ilẹ̀ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ yá síbẹ̀, ọpá tẹ̀.

ájínà sí gbogbo àwọn ilé ìrìnà ọdún ájínà sí o èyí sí ní lọ́wọ́ àwọn ọkùnrin lọ́wọ́ àkókò jù ẹ̀wọ̀ ya iwọ́n agbọ́dọ̀ máa wọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n máa wọ́ọ̀ṣì àwọn obìnrin yẹn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni wọ́n bá rí lọ́dọ̀ àwọn èkejì wọn làwọn ní ọmọ àti wọn nígbò pé tó bẹ́ẹ̀ sí mú àbí ọ̀bẹ́ sí mú tó bá ti ṣe aṣó ti wù wọn àwọn ń ṣe lọ́nà ìwọ ọkùnrin lọ́wọ́ sọ lọ́mà lọ́mà tí èsì èwo lọ́ba mú owó ní ọba mú lọ́mà ṣàtúnṣe ilé rẹ o ọlọ́run bọba lẹ́gá tó ní ẹnì kọ̀ọ̀kan wa tó ní wá tọmọ wa yóò jẹ́ kílé wọ́n jẹ́lé mùsùlùmí yóò jẹ́ kílé wọ́n jẹ́lé aláyọ̀ bá a fi ń fi ìdùnnú bá fi ń pàdé Ramadan adájọ́ ń pàdé parí Ramadan díẹ̀ díẹ̀ Ọlọ́run tákùnmọ́pàá wà ní jẹ́ o tákùnmọ́pàá wà ní jẹ́ o ara àwọn ọmọ ìyá wa pé pé nínú Ramadan parí lọ ni wọ́n lọ bọ́ lọ́run ọ̀kẹ́sẹ̀ tó lọ láàrin toyún toyún toyún toyún náà ló kú wọ́n sọ patient fún gbàrà ní báyìí ọmọ ti kú sí nínú ọ̀rẹ́ jì òun náà padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo ìjẹta ìjẹrin ọlọ́run náà ń pè lè gbóró kí tí ń káwọn èèyàn káàkiri èèyàn fẹ́ gbó lọ́wọ́n ńlọ bẹ́ẹ̀rẹ̀ owó lọ́wọ́n láì mọ̀ pé kò ní sí láyé látàkàlà Allahu akbar ọlọ́run adúpẹ́ fún ọwọ́ àmọ́ olóore o tó ń jẹ́ ń bẹ láyé nílá káyé ní o láàbí ń sọ pé òsè yóò ṣe yìí tún tó fẹ́ pọ̀ ọlọ́run dákun má jẹ́ inú ọpẹ́ wa dákun má jẹ́ ọka a lè dúpẹ́ fún ojú bá ṣe ń lo dákun gbà á jù bẹ́ẹ̀ lọ ibi abáfẹ́ àwọn tààrà nípa ìjọba àlàáfíà fún wọn àwọn òkú àwọn mùsùlùmí bá sàkójì fún wọn ẹnàbá wa náà kẹbá sàlékún fẹ́ wọn ẹnàbá wa nínú yà dákùnbá wa múyà kó lórí wọn àwọn àjọ àta tẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run dákùn sí fún wa o èyí ta tọ́ lọ́dọ̀ ọlọ́run bá ń dáadáa dákùn sí fún wa o èyí ta àrẹ ti tọ́ ń dáadáa dákùn sí fún wa o èyí ta sájú ọlọ́dọ̀ ọlọ́run dákùn yàwáyà èyí ta àrẹ ti dákùn